نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú lórí àlàyé tírà tí a ń ṣe lè sí ó ti ń pẹ̀lú kò jòkó ogójì báyìí gbọ́nà ọba subhanahu wa ta'ala kó fi sínú mìzánà pàtàkì ẹ̀kọ́ wa pẹ̀lú tí àfáwà Sheikh Salih Al-Fawzan tí akùtíra wọn ṣe omdà lórí àlàyé tíra Sharifu Sunna bákan náà tí a sì tún fi àwọn ọ̀rọ̀ míì tó bá jọ ọ̀rọ̀ tí alice tí wọ́n bá ń ṣe lálàyé àtòkìkò ṣùgbọ́n nípìnlẹ̀ tíra ṣẹ́rí bàbá wa sọ́rí ẹ̀sọ̀ ọ̀gbọ́n àtúnṣe ọ̀gbọ́n òun náà ni agbára lé kó wọn bá nìkan kó bá dá ọ̀rọ̀ sí látàrí dàgbà ọlọ́run jẹ́ kí ayò mọ̀ kí ó jàǹfà ní wọn pẹ́ pẹ́ pẹ́ pẹ́ lọ́lá fún ti قال المؤلف رحمه الله والتسليم على عباده أجمعين وني في السلامة كما سلام سراوة كما كي مسلمي سلام سلامة كي مسلمي nínú àwọn ẹ̀tọ́ tàbí ìwọ̀ a ní lórí ara wa òun náà ní kí a mọ̀ sálámù síra wa. inú àwọn ọlá ọ̀pọ̀lọpọ̀ ahadith òun ló wá lórí ọlá tí ń bẹ nínú ká mọ̀ sálámù síra wa àti oore tó ń bẹ ń bẹ àti ẹ̀san tí ó rọ̀ mọ́ ọ. àti àwọn àǹfààní lóríṣiríṣi lélẹ̀ tí a mọ̀ kà fún wa oúnjẹ àtẹ̀sílìm ìpìlẹ̀ tẹ̀sílìm náà ni àyà ọlọ́run ọba tuntun ní sùràtù nìsà àyà kẹrìndín ní ok verse eighty six ìkẹrìndín ní kínú àádọ́rùn-ún náà ọlọ́run ọba ní. وإذا حجيتم بتحية فحيوا بأحسن منها أو ردوها lọ́rùn ní tí wọ́n bá kí ní kíkí kan fàáyù bí áhùtánà mìíràn àwùdúwà ọlọ́run ní ẹ fún wọn lẹ́sìn kíkí yẹn padà ní dèédé rẹ̀ tàbí èyí tó tún gbé pẹ́ẹ́lí ju bí wọ́n ṣe ti ní lọ. ẹ sọ pé asalaamu aleykum tí ẹ bá sọ pé wa aleykum salaam èèyàn ò sàṣe ètò asalaamu aleykum wa aleykum salaam bó ṣe gbé wá náà ni wọ́n ti kí ni o kò ṣe gbé fún un ṣùgbọ́n ilé tó dáa jù òun náà وعليكم السلام ورحمة الله تبعت عبيكم فبالي وعليكم السلام ورحمة الله وبركاته تبعت gbé wá wípé asalaamu aleykum wa rahmatulah tó dákẹ́ ń bẹ̀ wa aleykum salaam wa rahmatulah lórí dùn bẹ̀ tàbí wa aleykum salaam wa rahmatulah wa barakatuh tó wá gbogbo gbé wá pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu tó sì fẹ́ lu àyà yìí wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu wa ridwanuhu wa mọ́sírọ̀tuhu. tó pẹ̀lú àyà tó ní fàhájú bí ahsana minha àyà yẹn náà yẹ ó mú dáa ziyada lórí wàrà mọ́tìlá àbárakàtò àyà yìí náà so eléyìí ni àlàyé tí àwọn olùmọ̀ <clears throat> tí wọ́n ṣe nínú àwọn fàdọ́rì tó wà fún sísálámọ̀ ó ti yé kásálámọ̀ síra wa nínú àwọn fàdọ́rì tó wà ń bẹ̀ anáhùn min khairi umuri wọ́n nínú àwọn ilé tó fi ń dáa jù nínú àlámọ̀rí umurul islam àlámọ̀rí àwọn mùsùlùmí hadith àfàwà abdullahi bin amr bin as radiyallahu anhuma anna rajulan sa'ala rasulallahi sallallahu alayhi wa sallam ayyu al-islam khayr qala tut'imu at-ta'am تقرأ السلام على من عرفت ومن لم تعرف رواه البخاري في كتاب الإيمان باب إفشاء السلام من الإسلام فمسلم من بانه إيمان كتاب الإيمان باب بيان تفاضل الإسلام حديث نمبر 39 هذه ẹ̀rí yẹn bẹ́ẹ̀. wọ́n ní látọ̀dọ̀ àfáwà abdullahi ọmọ amúrú bùnà àṣù ọlọ́run kí o bá yọnu sí bàbá àtọ́mọ́ abdullahi ọmọ amúrú bùnú àf abdullahi bùnú amúrú bùnú bàbá tí ti amúrú bùnú àf sàábé ni ọmọ tí ti abdullahi sọ̀hábà àwọn méjèèjì ọjọ́ orí wọn ní tó wà láàrin bàbá àtọmọ gbèdéke ọdún méjìlá náà sí mẹ́tàlá ẹmú fáìdà yẹn báyẹn amúrùbúnú àà òun àti bàbá rẹ̀ tí wọ́n jẹ́ sàábé ọdún méjìlá ní ń bẹ láàrin wọn ẹmú báwọn tó ìwọ̀n tó ń dílé nìká láwọn sàánú wọn olóògbà àdìsí wa kọ́lọ̀ tó bá rí tó bá fọmọ ànàrọ́ jùlọ allah sáà lárọ̀ sí lọ́lá ìfọlọ́lá àlejò ọ̀sọ́lá wọn ní arákùnrin kan bí islam fi ń dáa jù fún yàn gẹ́gẹ́ inú ìsìláàmù wà yóò kí làwọn nǹkan dáadáa tá a lè tọ́ka sí pé ah, dáadáa ní dáadáa ní dáadáa ní dáadáa ní anábì ní tó ti ẹ̀rù fà á eléyìí nínú àwọn súnà tó ti kú ìtààmù ìkan náà àwọn ẹ̀yà wa ní mísírọ̀ fọlọ́nkọ́ bá fọ́lẹ́ sọ̀rọ̀ rẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n ti ìyáwó súnà yìí ní ọ̀dọ̀ wa ní mísírọ̀ ìkan náà àwọn ẹ̀yà wa gbogbo ọjọ́ Friday fortnightly yóò ṣe ìtààmù láti kí jimọ̀ tó ráyọ̀ tó tọ̀ ìṣàlọ̀ tó ti parí dáhùn sọ ìtààmù wa ìtààmù wa ìtààmù wa so kò àfújọ kankan tó bá ṣe ìtààmù fún aláyé oúnjẹ nàìjíríà lájẹ torí àwọn ọjọ́ tí ẹ̀mí ó fà sí eléyìí ti kú láwùjọ wa èrò pé ẹnìkan tó ìbáàdì ní títà àmúrí lákùrẹ́ yìí bẹ́ẹ̀ ni èrò ẹnìkan kan ìbáàdì ní títà àmúrí àbáwọn lẹ́kọ̀ọ́ pé mo fẹ́ ṣe ìdáàmú yóò kàn kò ní ṣe pọ́ńtà kò tàkíkọ̀ o yóò kàn pẹran yóò sì ráìsì ó lè ṣe fẹ̀mú ó lè yóò sì dáná ọ̀gá àbáwọn lẹ́kọ̀ọ́ stars abu abu yóò kàn fún àwọn afrod nínú ẹni mùsùlùmí ìṣàlà ń bẹ́ẹ̀ ṣe ìdáàmú ní ọ̀la ẹ̀ gbọ́rí ni ẹ̀ gbọ́ ìdáàmú rí wàhálà ti dé o. fàìdálà hádà fàìnà ẹ̀dúrò alágbòrúbátì pẹ̀lú wípé ẹlẹ́ẹ̀gbọ́rí yẹn ó túmọ̀ sí wípé ní ẹ sàjòjì láwùjọ hadith hadith àmẹ́rin sọ́lá sọ́lá kí ṣe kí ó lè gbé wá sí mọ́síd ó ẹni lọ jẹ́ nílé ilé ìdínú súnà ni o tó ẹ̀ bá gbọ́ rí ẹ fi kún báwọn ìtàn nínú èyí náà ẹ̀wù bẹ́ẹ̀ sí ẹni pé pẹ̀lú pé kò sẹ́ni kankan tó ti dáná irú ẹ̀sìn lẹ́nu rí pé ẹ̀kan gbọ́ lásán èyí gan gbọ́ ẹ̀rín inú yín sì dùn pé ah láì sàkíkọ́ sóò èyí tó lè bẹ́ẹ̀ ni ilé ìdínú àwọn ẹwà ìsìláàmù ìsìláàmù dá púpọ̀ ah ẹ tó wáyé tí ò sí ìsìláàmù tọ́ọ̀ bíi pé kò wáyé náà ní o aláì so arábìnrin tó tẹ̀rẹ̀ mọ́tò àmì ẹ máa fáwọn ló ń jẹ ẹ ṣe tààm ẹ dáná ẹ tẹ àwọn èèyàn ó jẹun ìgbà náà àti ẹgbẹ́ tó bá pa àgbò ńlá ẹyọ kan ó lè pè yẹn bíi fifteen tó dàtà àgbò yẹn ó lè dé kí ni o so ìgbà náà àti ẹgbẹ́ tó àwọn afẹ́ káwọn èèyàn ló ń jẹ dáadáa bá pẹran bíi ewúrẹ́ mi sóró ẹyọ kan pè yẹn mẹ́ta sọmọ pé nígbà tó bá gbẹ́ran síwájú yín ẹ̀ ní bèrè ẹ̀ bàbá máa àbí àìsí kankan ẹgbẹ́ ẹran yẹn gangan fún àrẹ ó ṣe kí ni o tó jẹ tó nínú àwọn òṣùlùbù tí èèyàn máa ń lò ẹgbẹ́ tẹ́ bá fẹ́ kí àwọn àlejò tẹ́ bá pè wá sí jòkó ẹfẹ́ kan ró lẹ̀ dáadáa ó ti ẹ pè yẹn twenty ẹpa ẹpa gbòó ńlá kan tó ẹ̀rí pé gbogbo ẹ̀ ó tẹ̀nu rẹ̀ dáadáa kọ́mọ̀ bàlẹ̀ kọ́lá kó ṣàlùwà ó ní wàtẹ́kọ̀rọ̀ ọ̀sàlám aláàmánà àrọ́ta wàmánlám tààrù bákan náà kẹ́ẹ̀sì mọ́ wígbóló sálámọ̀ fún gbogbo ẹ̀ńtẹ́ ẹ bá mọ̀ àtẹ̀ntí ẹ bá mọ̀ adéjì Bukhari ni ọ mọ́ mùsùlùmí náà gbà wá nínú àwọn àǹfààní tó ń bẹnu ká sálámọ̀ síra wa anahu min asibaabi mawadda wal mahabba bayna al muslimin nínú àwọn nǹkan tí máa jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí mùsùlùmí tí sì máa jẹ́ kí ìfẹ́ ó ti dùn láàrin wa òun náà ni ká máa sálámà sí sí ara wa anábì sọlá sọlá òní láti ìdókòlù jannata hatta tu'minu wala tu'minu hatta tahabu anábì sọlá sọlá nẹ́bàá wa hadith afa muslim nínú kìtàbù liman bákan náà báàbù la yadkhulu jannata illa al ó ní láàbẹ̀rẹ̀ kò lónà ìjànàta hátà tó mìnú ẹ ní wà àlùjànnà tí tẹ́ẹ̀fì jẹ́ olùgbàgbọ́ òdodo wà látò mìnú hátà tàhábù ẹ sì ní máa jẹ́ olùgbàgbọ́ òdodo títí tẹ́ẹ̀fì máa nífẹ̀ẹ́ ara yín ó ní awàlá adullukum ala shay'in idha fa'altumuhu tàhábàtùm ẹ wá jẹ́ fi ń júwe yín sí nǹkan kan tó ṣe wípé tí ẹ bá ti ń ṣe ìfẹ́ yín ó mọ̀ lékún láàrin ara yín afṣu sàlámà bainakum òun náà ló pé kẹrọ sálámà sí ara yín àwọn èèyàn máa ń tayọ àlà pẹ̀lú wípé bẹ́ẹ̀ lómi bá sálámà sí wọn ẹ̀ láì fi wọn sáwọn àlejò sà ọjọ́ ìtumọ̀ àbí sàásì sáwọn àlejò sà ọmọ bàjẹ́ o ẹgbẹ́ ènìyàn sálámà sí náà lọ́wọ́ wàrà àdìdẹ̀ ní ẹgbẹ̀rún ìdọ̀bálẹ̀ ẹgbẹ̀rún ẹ káàárọ̀ òun kankan lẹ́gbẹ̀ẹ́ sálámù pàápàá àbòkù ẹ̀kọ́ mọ́ ẹgbẹ̀rún ẹ káàárọ̀ ẹgbẹ̀rún ẹ káàsán ẹgbẹ̀rún ẹ káalẹ́ òdó lẹ́gbẹ̀ẹ́ sálámù orúkọ sálámù ọ̀gá fúnra rẹ̀ gan ìbáadà mi ìbáadà ní sálámù ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ yìí ó ti yé kò sì sí ládàá kankan lórí ẹ̀ka àárọ̀ àti ẹ̀ka àmọ́ àti ẹ̀ka alẹ́ kò sí ládàá kankan ń bẹ ṣùgbọ́n ládàá ń bẹ lórí ká fi kí ni o asálámù sí ara wa so eléyìí ó ṣàfihàn pé ẹ̀sìn òye ẹni ẹ tó bó ti yẹ wọ́n sálámù sí ọdún ẹ̀ẹ́dà ẹgbẹ́ ẹni lẹ́yìn sálámù sí so ọlọ́run bàlẹ́ kọ́lá kó jẹ́ kí àgbọ̀nyẹ́sùn kó kárí láàrin wa o ọlọ́run kó ràn wá lọ́wọ́. kálọ̀ mọ̀ dájú wípé gbogbo kẹ́límọ̀ kọ̀ọ̀kan nínú sálámà yẹn asàlámù alaykum wa rahmatullahi wa barakatuh gbogbo kẹ́límọ̀ kọ̀ọ̀kan ládàá rẹ̀ mẹ́wàá náà ni ó ní mẹ́ta náà ni fálìmọ̀ jáhà bí hìtà nílá ń falàfún hassan ẹ̀ ń bá mú wá lójijì táàtì ní ọgbà àdéhùn Imran bin Husayn radiyallahu anhu anhuma qala jaa rajulun ila nabi sallallahu alayhi wa sallam àfáà Imran bin Husayn ọlọ́n kí ọba ayọ́nu sí àbá àtọ̀mọ́ àti àbá àtọ̀mọ́ sàbílà méjèèjì faqal ó ní arákùnrin kan wá bá nàbí sallallahu alayhi wa sallam ó sọ ìpè assalamu alaykum assalamu alaykum farada alayhi anábì dá lóhùn thumma jalasa ó jókòó فقال النبي صلى الله عليه وسلم عشرة، النبي mẹ́wàá ثم جاء رجل آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله فرد عليه هنا فسوكا السلام عليكم ورحمة الله نبي دالون ثم جلس صدقه فقال عشرون النبي ودي 20 ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فرد عليه وجلس فقال ثلاثون القطوة هنا السلام عليكم ورحمة الله وبركاته ànábì dá lóhùn ó sì ní ọgbọ̀n eléyìí arìnrìn òtún àfàwà Abu Dawud nínú kitabu adab báàbù kaifa salam hadith number five thousand one hundred and ninety five arìnrìn bẹ́ẹ̀ ó ní àfàwà tírímìtì náà gbà wá ó wà ní tírímìtì náà báàbù máa dúkìrá fi fọ́bù salam hadith yìí lálàáfíà. Ah, àfáwà hafiz ibn adar asqalani nù fatul bari wọn ní ìsinmi ó wà kọ̀wé ibn mufliu náà mo wá nu àdábù sọ̀rí àwọn ọmọ yìí eléyìí yín bẹ̀rẹ̀ pé ẹni tó bá sọ pé asalaamu alaykum ni ó gbà asalaamu alaykum wa rahmatulahi asalaamu alaykum wa twenty asalaamu alaykum wa thirty. ó ẹni yẹn máa gbà á sí sálámà kí ni ìdájọ́ rẹ̀ ọ̀gọ̀rọ̀ náà olùmọ̀ sọ wípé súnátù mọ̀ akádà asalamu pé salam kéèyàn bẹ̀rẹ̀ wọ́n ní ṣùgbọ́n ká dá padà ní ìgbélé tó tẹ̀wọ̀n jù náà gangan ká bẹ̀rẹ̀ sálámà ká sálámà wọ akọ àmì dàrí ọ̀ràn èèyàn ni torí pé ànábì sọ wípé min hakki muslim ìdá aláti àkáwò ayé sẹ́lẹ̀ máa lè wà àdáwò ìṣòkó nínú níwájú bá òkúlẹ̀ náà àdáwò ìṣòkó من الواجبات وده من حق المسلم إذا لقي أخاه أن يسلم عليه so àwọn àdísì pọ̀ tó alálọ́wọ́ inú síra fáwọn ọmọ Bukhari al-Adab al-Mufrad ààrẹ àwọn àdísì ìgbẹ̀ bákan náà alábìnrin mọ́ láti àkáwọ́ fálì yùsẹ́lìm fálì yùsẹ́lìm àlèyìn kó ṣe kí ni o kó sálámù òbí so ilé ìní mọ́kì fún afáwà abu abdulrahman náà sọ̀rọ̀ sí alalbani so mọ́kì fún yẹn dẹ̀ strong torí ẹ̀rí tí wọ́n mú wa tábà lọ́wọ́ tàlíkì olórí adábìlì mú fraud wọ́n sọ̀rọ̀ tó pọ̀ extensively lórí ọ̀rọ̀ yìí mo ní láǹfààní mínímọ́ láǹfààní àti tẹnubọ̀ ṣùgbọ́n kókó ẹ̀ náà ni wọ́n ní sífàtò rọ́bì sàlám bóò ni a ti dá sálámà padà ẹ̀yẹn asàlámà alékún ẹni tó bá ní asàlámà alékún gẹ́gẹ́ bá yẹ sọ níbẹ̀rẹ̀ a sọ fún yín pé wà alékún sàlám a lè sọ wa alaikum salam wa rahmatulahi a tún wa alaikum salam wa rahmatulahi wa barakatu a lè sọ báyìí tó bá ní assalamu alaikum wa rahmatulah a gbọ́dọ̀ sọ pé wa salam la torí pé ó ti wà áńkọ́sù títí èyí muwa mú wa òun ní assalamu alaikum wa rahmatulahi ìwọ́fẹ́ dáná òun ní salam ẹ wọlé ara tó bá lọ sí asàlámù alaykum wa rahmatullahi ẹ̀tọ́ ọtí ẹ náà sọ wípé asàlámù alaykum wa tó o bá lè fi kún wípé wa barakatuh sí fímọ níbi tí ibi tó ń ti tó ti dúró so eléyìí kò bá mú pàápàá àbútulẹ̀ kí ó máa wò wípé nọ́ọ̀sù tó wá náà ní wáyé dáhùn kí tó ń bí tàhíyà tí fàáyó àtànà mìíràn àwùjọ ha ò tẹ́ bá kí yín ní kíkì kan ẹ dáhùn ní eléyìí tó dáa jùlọ àbí kẹ́ ẹ ti ṣe dọ́gbandọ́gba eléyìí ni èyí tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ tí wọ́n bá sálámọ̀ sí wa tá a bá dá ń sálámọ̀ sáàlì sọ pé ahlan wa sahlan àlèsọ bẹ́ẹ̀ àlèsọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá sálámọ̀ sí wa assalamu alaikum ahlan ahlan ahlan ahlan ahlan eléyìí kọ́mọ̀ lọ́dọ̀ àwọn alárúbá tẹ́sùn ọba yé assalamu alaikum ahlan ahlan ahlan ahlan ahlan ọ̀rẹ́ mi kan wà báwọn tí ẹ bá sálámọ̀ sí ohun tí ò fi ahlan ahlan ahlan marhaba ya aba ayman marhaba marhaba so eléyìí kì í sí nínú ìpèsè tí ó dà torí pé kìí ṣe ohun nǹkan míì ni mo sálámà ń gàtí mo dọ́rọ̀ rẹ̀ mo sálámà ní ti àdábù ìsìlámíyà pé ìsìlámù ní ká sálámà sábàrọ̀ wa wọ́n ò ní dá sálámà sí ahlan ahlan ahlan ló fi ahlan ahlan bí ẹ̀mẹ́rin léyìí láyé so ẹ̀ ń bá sálámà sí ní ẹ̀dá sálámà tẹ́ bá sálámà tẹ́ dá sálámà tán gà marhaba ahlan wa sahlan kéfà gbogbo yẹn ni wá padà tún lẹ́yìn ìgbà tí yẹn bá dáhùn sálámà tán ilé tó jẹ́ ẹ̀tọ́ ẹni tí ó sálámà sí wa ilé ìkàmù dání. anabiwa muhammad sallallahu alaihi wasallam ne ba wa nu kitabu anabi umu marhaban bi ummi aani máa ń sọ wípé máa wọlé máa rọra o mma mi rẹ mma mi mmu aani máa wọlé máa rọra o ànábi sọ bẹ́ẹ̀ so nínú àwọn mọ̀sáìlì tó tún sàfárá lórí ọ̀rọ̀ mọ́tálà ọ̀rọ̀ àtẹ̀sílẹ̀ òun náà ni tẹ́ni ẹ̀ bá ti so dí o ẹnu tí ìrẹ̀ pẹ̀lú sálámà so asúnnàtò fi sàlám wàljawab aljahar ká ká sọ sókè kó láwù lè ánà sàlám wọ́n sàlámù zèbè kọ́ òníká asàlámù àlẹ́kùn orígbóhùn dáàbì gbọ́ yí pé o sálámù náà ni pé kó o fẹnu rẹ sọ yí pé asàlámù àlẹ́kùn ìtàkùn kò rí kò sálámù náà nìyẹn. wọ́n ní wàlìṣáàrà tó bìlì yẹ́ diwọ̀ gẹ́rẹ́ ya látún sábàrù sálámù kéèyàn kan juwọ́ báyìí àbúyàn kéèyàn kan fọwọ́ báyìí eléyìí kìí ṣe tẹ̀síìm kò ju èpè yẹn sálámù sí yẹn kò dájú èpè yẹn dáhùn sálámù torí pé ìṣàárà kò mú bọ́ìsì lọ́wọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ẹni yẹ bó ṣe juwọ́ náà ó yẹ ẹni yẹ wà lọ́nà tó jì alékún sáàmù ó tún ajuwọ́ pẹ̀lú ẹ̀ lába sàbíjà yìí bọ̀ pé kó máa ń sọ̀rọ̀ kó máa da sálámà kó kàn juwọ́ lásán ìlà eléyìí kò bá mu pàápàá bò sí kó mọ́ torí pé ẹni yẹn gbà tó ń sálámà ó fún ọgbọ́ ṣùgbà tí wọn náà fẹ́ dáhùn sálámà kí ni ẹ tí wọn náà ṣe o wọn náà ó jẹ kó ó jẹ́ kó gbọ́. nínú àwọn adab àwọn akam afọn àti adab tí ó rọ̀ mọ́ ìmọ̀ sálámà ìfṣà òhú wà ìdáàrò òhú wà ìlànà ìbẹ̀nà wà kí a mọ̀ fún sálámà káàkiri ó ti ọmọ àtẹ̀ntọ́ ọmọ wáyé pé mùsùlùmí lẹ́nu sàlámù aláìkùm ẹlòmíì tó bá ti rẹ́ni tí ò ní gbọ̀n tàbí tí ò múra bíi tiẹ̀ tó sì mọ̀ pé mùsùlùmí kò ní sáwọn ilé yìí kò dáa tó sísà mi tó bá lù bọ́ tó bá rí ẹni tó yẹ pé ẹlọ́bẹ̀rẹ̀ là ní tẹ́lẹ̀ ìjáàbù rẹ̀ ju bí ọ̀bẹ̀rẹ̀ làbá ìjáàbù rẹ̀ lórí òní sálámù ilé yìí dáa tí nǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀ ànábì ni ẹ máa ń retí òpin ìgbà òun náà pè ní tẹ̀sílímù ká sọ mọ sálámọ̀ táwọn ọ̀rẹ́ tèèyàn bá mọ̀ ìmọ̀ tàdáyẹrí sálámọ̀ nínú àwọn àṣùrọ́tù sáàni nínú àwọn àpẹẹrẹ tá a mọ̀ rí tá a sì mọ̀ wípé ayé ti ń súnmọ́ tí ó parẹ́ òní tẹ̀sílímù ká sọ ká mọ tàdáyẹrí sálámọ̀ pé àwọn tá a bá ti mọ̀ nìkan láàmú sálámọ̀ sí eléyìí kò sí nínú ìlànà anáduwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam so wọ́n fẹ́ ká máa sálámà kí a sì máa fọn káàkiri hátà yakuna ṣìárán zọ́hìrán bẹ́nu ìsinmi títí tí ó fi di nǹkan àmì tí wọ́n bá àwọn mùsùlùmí mọ̀ láwùjọ láyà kó sùdíhì fi àtàndúnà òfurọ̀ yìí ti pápá kan àwọn èèyàn ní ọmọ sálámọ̀ sí tó fi apá kan lẹ̀ àwọn gbẹ́gbà ah, àwọn tiwa lélẹ̀ àwọn yòókù ní sàwọn tiwa gbogbo aná ìkẹ́kẹ́ náà ni wá ìmọ̀ ni wá lè gbé pẹ́lú tiwa lọ ìtètè gbọ́rọ̀ sọlọ́run ọba wa lẹ́nu ó lè fáàsì jura wọn lọ ṣùgbọ́n àtàkì ní gbogbo àwọn mùsùlùmí wa tó bá ti ní mùsùlùmí rẹ̀ àrẹ tó mọ̀ sálámọ̀ ó ní àwòkẹ́ bí lọ́dún lọ sọ̀gbé o àbúgbọ́jọ pé àwọn àgbàlagbà nìkan ní sálámọ̀ láàárín wọn àwọn ọmọ kékeré ò sálámọ̀ láàárín wọn tàbí ká sọ pé àwọn àgbàlagbà ò sálámọ̀ sí ọmọ kékeré àgbàlagbà nìkan làgbàlagbà mọ́ sálámọ̀ sí eléyìí kò rí bẹ́ẹ̀ wàlá máa ń yàrí ibùdó náà máa ń láyàrí tàbí kó sọ pé tàwọn tí mo mọ̀ nìkan ni mò ń sálámọ̀ sí o à èmi ò lè sálámọ̀ sáwọn tí ìbámọ̀ o eléyìí kò rí bẹ́ẹ̀ pàápàá òkú mọ́ ha hadith ya fawa a abdullahi ibn amr ti a kàlẹ́ kan pé afṣu salam bainakum ẹ máa fọ́n sálámà ní àárín ara yín bákan náà fáwọn àmọ́ràn ọmọ yá sí ọlọ́run kí ó bá yọnu sí bàbá àtọmọ ó ní salatu man jama'ahunna faqad jama'a al-iman al-insaf من نفسه وبذل السلام للعالم وبذل السلام للعالم أو للعالم والإنفاق من الإقطاع ذكره البخاري معلقا بصيغة الجزم في كتاب الإيمان باب إفشاء السلام من الإسلام لا فأعمر بن ياسر وني ọlọ́nkọba rẹ ló ń gbé ọba àtọ̀nà wọn sọ wípé fàlàtún mẹ́jà máa wù ná ọ̀dìjẹ́ máa lè mọ́ ìṣesí mẹ́ta kan ń bẹ ẹni tí ó bá ti ní ẹni yẹn ti ó ti kó gbogbo tí ń jẹ́ ìgbàgbọ́ ó ti kó sínú ẹni tó bá ti ní ìṣesí mẹ́tẹ̀ẹ̀ta ní tí ń jẹ́ ìgbàgbọ́ ó ti wà ní ara rẹ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ yí pé ìgbàgbọ́ bídírún وستون وفي رواية بدع وسبعون شعبة so ìpín ìgbàgbọ́ seventy something tàbí sixty something náà something rẹ̀ yẹn láàrin three to nine náà oṣìṣẹ́ so bidirun wasaburuna aw bidirun wasituna ṣọba alaha qawlu la ilaha illallah wa adnaha mẹ́tọ̀ tó ága alìsọ̀rí wọ́n ní ẹni tó bá ti láwọn ṣe sí mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni náà sábà ń ka àwọn tó ní mọ́ni á ka òun náà sínú rẹ̀ alìsọ́f mínọ́sì yìí kéèyàn ti déédéé pẹ̀lú ara rẹ̀ alìsọ́f mínọ́sì yìí kó ṣe déédéé pẹ̀lú ara rẹ̀ bóòlù ẹ̀ tí wọ́n ti lé pẹ̀lú ara rẹ̀ wà ọ̀rọ̀ tẹ̀lé láàrin rẹ̀ ní méjì ẹni àkọ́kọ́ rojọ́ ẹni kejì rojọ́ àwọn abẹ́ lọ́rẹ̀ tó tọ̀ ẹjọ́ tẹ ẹrù ìwọ náà dá mo ti wà lẹ́yìn mi mo jẹ̀bi kó sọ báyìí pé ah èmi mo jẹ̀bi eléyìí là ń pè ní àdìsọ́ ìnínà fìdí kí ẹjọ́ takò kó sì dájọ́ takò rà sí yẹ́sì èmi ni mo fi bléèdì tọ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n mi ìmọ̀ọ́mọ̀ èmi ni mo dá lápá ṣùgbọ́n fèsì mi èmi ni mo ṣe kíní kan ṣùgbọ́n sẹ́mọ̀ kó ṣe ìkọ́rọ̀ ìpè èmi ni mo ṣe kíní yẹn ara àpẹẹrẹ pé èèyàn ní ìmọ̀ nìyẹn wọn là ń pè ní al-insaf min nafsihi kéèyàn dájọ́ kí ẹjọ́ yẹn sì takò ó fòdodo rinlẹ̀ lórí ìdájọ́ tí ó tẹ̀mọ́ lé orí eléyìí ara àpẹẹrẹ pé èèyàn ní ìmọ̀ nìyí. wà bá dùn sàlám lílẹ̀ àlàm kéèyàn máa sálámọ̀ sí gbogbo àwọn èèyàn ó ti yé wà bá dùn sàlám lílẹ̀ àlàm tó bá sì wọlé lílẹ̀ àlìm náà ó wọlé wà bá dùn sàlám lílẹ̀ àlìm ẹni tó bá nímọ̀ tó mọ̀ wípé tí èèyàn máa fọ́ sálámọ̀ káàkiri gbogbo àwọn èèyàn téèyàn mọ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí àtàwọn téèyàn mọ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí lára pé iṣẹ́ olóore èèyàn fi ń wá ládákúnládá ni onímọ̀ yóò mọ̀ bẹ́ẹ̀ so eléyìí onímọ̀ ó sàlámọ̀ sí onímọ̀ onímọ̀ náà tún dá onímọ̀ náà lóhùn bákan náà wà ní ìfá mínà lè jẹ́ kọ́tà wà ní ìfá mínà lè jẹ́ kọ́tà kéèyàn máa ná nínú àìsí èèyàn lówó lọ́wọ́ o ṣùgbọ́n àwọn ará ilé ìwúrà rẹ̀ àlùfà nínú ìjẹ̀kúta kéèyàn máa ná nínú kò sí gbogbo àwọn kan mẹ́rẹ̀ẹ́ta ni wọ́n ní nínú àpẹẹrẹ pé èèyàn ní mọ́ni àfáwà Bukhari wọ́n mú ọ̀rọ̀ yìí wá tààlì kan wọ́n àlákọ̀ rẹ̀ bisighati jazmi mo rò pé ti kọ́ mọ̀hálàkọ́t nínú ìsinmi adágún nínú mùsọ́lá alhadi abẹ́ ẹ̀ ti kọ́ náà ẹ̀ ti kọ́ ẹ̀ ti kọ́ mọ̀hálà hadithu mọ̀hálà mọ̀hálà kò sí ìgbà tó jáde mọ̀hálà kò sí ìgbà tó tẹ̀mùrẹ́ àbí so mọ̀hálà kìíní àdéhùn tí ò ní ìsinmi náà ó di yé so kò ní ìsinmi náà pàápàá wọ́n já ìsúná ìlú rẹ̀ kúrò òtìyẹ bíi kí buhari sọ pé wà kọ́ sílà òtìyẹ tàbí wọn náà tọ́ sọ ní ojókòó sí ẹ̀yí pé innamal a'mal binniyat àdìsọ mọ́ ẹ̀mọ́ aláàdì òtìyẹ gbogbo ìsúná ìlú ẹ̀tọ́ gbọdọ̀tọ́ sí ìsọ́sọdò tó àdìsọ mọ́ aláàdì. bákan náà anábì kọ̀ fún akámọ́mọ́ sáhún fún àwọn èèyàn lórí sálámà àdìsí wà nù mọ́jàm tọ̀bùrání mọ́jàm àwùsá mọ́m tọ̀bùrání màá jìmù mẹ́ta ni wọ́n kọ́ mọ́jàm tẹ̀bí mọ́jàm àwùsá mọ́jàm sọ̀gìrì torí nù mọ́jàm àwùsá wọ́n atàrò yìí wà ń bẹ̀rẹ̀ anábì ní abúkọ́lù náà sí mọ̀nbákìlà bí sálàm ẹni tó láhùn jù láyé lẹ́ni tó fi sálámọ̀ sáhùn nínú ẹni ni ní ni ní ayé lẹ́ni tó fi sálámọ̀ sí ahùn tó yẹ pé sálámọ̀ rẹ̀ báyìí yóò hò di ẹ̀mí kò ní jùlẹ̀ kò ní kò ní mọ sálámọ̀ yóò sáwọn máa ní jẹ anábì ní ẹni tó láhùn jù láyé òun ẹni tí ó fi sálámù sí àhùn àbúrò rà ní ó gba wa so fáàtọ̀ bọ̀lání sọ pé náà bẹ̀rẹ̀ lálàáfíà bákan náà tẹ́nìkan bá sọ fún yín pé ẹ bá mi sálámù sáwọn ará ilé yín o ẹ bá sálámù sí bọ̀dá yín o ẹ bá sálámù sáà sí yín o lóbìnrin obìnrin tó rí obìnrin ọ̀rẹ́ rẹ̀ lánàá ẹ̀bá sálámù tó dà sí ń bọ̀ ń bẹ̀rẹ̀ náà ṣé àpọ́nlé sálámù sàpọ̀n náà mọ̀ táìlì tó sàfara ní abẹ́ sálámù náà ni ó wà. tó àpọ́nbìnrin tó lè sálámù sí àpọ́nkùnrin tó ṣé àpọ́nkùnrin àpọ́nbìnrin náà lè sálámù sápọ́nkùnrin àti ìdàkejì tó nígbà tá a bá débẹ̀. àmọ̀mọ̀ tó já sí o ọlọ́run tó já sí tó dáa ìyàwó àìṣà fọlọ́n kó bá rí sí wọn ẹ̀yà náà sọ́là sọ́là ló sọ fún wọn pé salam ó ń sí ọ ìrẹ̀ àìṣà radiyallahu ìyá aisha wa ni wa aleyhi salam wa rahmatullah tọ́ èmi náà ń dá mọ́lákù jibril náà lóhùn pé kíkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ lórí àjẹjẹ tán ọlọ́run kó máa bá òun náà o fún àbùkárí gba àdìsí wa nínú kìtàbù ìsìnzán báàbù ìdákọ́ làfúlánú yókèrè òkàtàlà ó ní ìyàwó Aisha náà dá ànábì lóhùn fún Jibril ó fi èsì yẹn náà ránṣẹ́ sí i tòtẹ́lì kan sọ pé ẹ bá ń sálámù sára lé o tó bá délé pé tọ̀ lápẹ́já ní fi sálámù sí ọ o náà dá lóhùn pé tọ̀ wà léhí sàlá wáyé pé obìnrin ni wà léhá sàlá wáyé pé ọkùnrin ni wà léhí sàlá wáyé pé àwọn jẹ̀mọ́ ìtàkùn ni wà léhí sàlá wa alayhim salam wa alayhinna salam so ẹ̀tìbáàrù mùkátọ̀ ti rọ́dì salam náà ń kọ́ ṣe obìnrin salam ṣe alayki salam àbíká ṣe alayka salam obìnrin sálámọ̀ sí ọkùnrin ó ti yá obìnrin ìyá arúgbó kan ó sálámọ̀ sí ọkùnrin ọmọ ìpèrè ọmọ ẹ̀ náà ló dá lóhùn wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh gbogbo ẹ̀ náà ni àkọọ́lẹ̀ wà fún ó ti dé dálọ́ pé wa aleykum salaam náà ó ti yé gbogbo ẹ̀ náà ni ó ní àkọọ́lẹ̀ ó sì fẹ́ bẹ̀rẹ̀ nílẹ̀ o wọ́n fi lúgà da àdúgbò olówó ètò bá ti rọ ọlọ́run náà ní kó o náà ní kó o ṣe. ta ni yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ sálámà tọmọ yìí kéré àbágbàlagbà ẹni tí ń rìn lọ ẹni tí nínú àwọn mọ̀sáìlì tí ó tafara látara àwọn mọ̀sáìlì yìí látara ọ̀rọ̀ tẹ̀sílì aláàbdọ́l fìlìtìdá ìbìsọ́lá ayé sẹ́lì mọ̀sọ̀rí alàkẹ́lẹ́ èyí tó dáa jù náà ni pé ọmọ yìí kéré kó sálámà sàgbàlagbà wàlímáṣí alàjáde ẹni tí ń rìn ó sálámà sí ẹni tó wà lórí ìjòkó wà rọ́ọ̀kì alẹ́dìmọ́ṣí ẹni tó wà lórí nǹkan ọ̀gùn ó sálámà sí ẹni tó ń rìn orí pé odò àlórí nǹkan ọ̀gùn aslan ọlọ́run ti kí ọ pẹ̀lú mọ́tò tó ń gùn so kó àjẹpẹ́ tó tún wá rìn yóò tún wá sálámà sí ọ rárá ẹni tí ńgbà wọn pé ìwọ ti ní fọdùlù kan lórí ẹni tí ẹni tó rìn ẹ ìbáwá ní mọ́tò sílé kó pàṣẹpọ̀ tẹ̀sílé kó mọ̀ rìn lọ ìwọ ni wàá sálámà sí mo rò bóyá ìwọ ni wàá sálámà sí so eléyìí ó jẹ́ bó ti jẹ́ ó mú mi rántí ìkáyà kan tí mòjúlù sọ fún wa ó ti pẹ́ o bí àwọn ti sọ fẹ́yìn náà ò ní mọ́ o ẹ ṣe sọ fún yín ìmọ̀ àzùn kí wọ́n ti sọ ní torí wọ́n lè má ti sọ fún yín. wọ́n nígbà táwọn wà ní mọ́dúrọ́tà ní sùlẹ́ká bàbá kan wà táwọn ń pè ní bí ó bá kú èmi náà mọ̀ àbá yẹn tó láládùúgbò ni wá ní abẹ́kùpà bàbá yẹn nínú àwọn abẹnú gan-an ilé kéwú ló wà kì í sáà fà o ṣùgbọ́n torí bó súnmọ́ Abíọ́lá púpọ̀ tó. So, ó lè wá fásẹ̀mílì kó bá wọn sọ̀rọ̀ kó àdírẹ́sì wọn kó. mùdírù ní àwọn á ń bọ̀ wá sí mọ́dúrọ́sà bàbá yẹn wá rí àwọn àwọn sì sọ so wọ́n ló wá ń wo àwọn aláwọ̀ náà wò ó. nítorí wọn mọ̀ wò ni pé ah, ọmọ yìí mọ̀ bàjẹ́ o kò tẹ́ ẹ lé kí mi kò tẹ́ ẹ lé sálámọ̀ ọ̀tà àdìsí làwọn lò pé ah, ebi ẹni tó wà nínú mọ́tò ní òkè ẹni fẹsẹ̀ rìn so nínú ètò ọlọ́run ó sá délé kí ó ṣáájú wọn nígbà tó wá délé kí ó wọn ó wá lọ sọ́dọ̀ mùdírù wọn Dr. Mustapha Khidir hafizahullah wàrà àwọn báwọn àti bí mùdírù sọ ń bọ̀ wọn ni bó ti tẹ́wọ́ pé àwọn ènìyàn pé tọ̀ pé ó tún adọ́dọ̀ dókítọ̀ pé ọmọ yìí pé kò sálámọ̀ sí mi. nígbà tí mo ń bọ̀ dọ́tọ̀ abilọ̀ mùdúrù pé ń gbọ́ kí ló tó fi sára mọ̀ aláwa sọ pé à pé ń tẹ́ ẹ̀kọ́ wa náà ni pé ẹni tí ń bẹ nínú mọ́tò òní kó sára mọ̀ sí ẹni tí ń rìn ọdọ́tọ̀ ní jẹ́ ń takọ́ náà nìyẹn fẹ́ràn ẹgbẹ́ ọ̀rọ̀ ti pèsè jẹ́ ara àǹfààní tí ń nínú kéèyàn lọ kéwú lọ́dọ̀ ilé kéwú yẹn pé ẹni tí ń ṣe ìdára ilé kéwú yẹn onísúnà ni tani mọ́ríkàsì ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tọ́lìbù yẹn máa jẹgba ẹgbà bẹ́ẹ̀ oníjẹgba á yóò jẹgba lo súnà rúrúfù ni àwọn ó lò pé ọmọ kékeré lè wọ́ kí àgbàlagbà ṣùgbọ́n níbẹ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ kọ́mọ kékeré ó kẹ́kọ̀ọ́ àgbàlagbà àti ọ̀rẹ́dì so kó kí ọmọ tí ó rìn lọ so nínú àwọn àǹfààní tí ń bẹ nínú kéèyàn ó yan ilé kí o súnà láàyò láti lọ kẹ́kọ̀ọ́ nìyẹn tó dàtà àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò sọ pé ẹ̀rí fi ìdí rẹ̀ múlẹ̀ ìyà ni ó mọ̀ jẹ́ sí lọ́dọ̀ títí wọn ìyà lọmọlé tó mọ̀ fi jẹ́ lọ́dọ̀ títí wọn ní kọ́lọ̀ kí ó ṣàánú akófó aṣèkòǹgẹ́ a ah, eléyìí tí mo sọ yìí náà àbí sàfà àdúrà ní o wà nínú tírafàwà Bukhari bákan náà eléyìí tí a fẹ́ ṣàlàyé iná mọ̀sáìl tó jáde lára sálámà náà lára tẹ̀sílẹ̀ mina sunnati i'adati salam idha istaraqa shakhsan thumma taqabala bidukhulin aw khuruj nínú súnà ni pé tí ẹ̀yin méjì tẹ́ bá ń bọ̀ láti èèyàn méjì àti mẹ́ta àdújú bẹ̀ lọ tẹ́ bá ń bọ̀ láti sákàánì tí ó wà ń sálẹ̀ bẹ́ẹ̀ ẹ wá débi jẹnẹrétọ̀ ẹnìkan lọ straight ẹnìkan gba inú mọ́tòsà kọjá ẹ tún wá lọ pàdé lọ́dọ̀ yànnà sítọ̀ níta ń bẹ̀rẹ̀ nínú súnà ní pé kẹtún sálámà sí ara yín ẹ mọ̀ sọ pé àti lè lọ fún bá tún ríra lọ ẹ̀yin tó kù náà dìde kò tí ìtòkẹ̀ sí méjì lẹ́bá tó pàdé ara yín ẹ̀dẹ̀ sálámù nígbà tẹ́fẹ́ túká ẹ̀bá tó pàdé ara yín ẹ̀tù sálámù ẹ̀rí ẹ̀wà o ó sì fẹsẹ̀ múlẹ̀ so ìzà alákìyà ahadukum akhahu fàlìsẹ́lì màlẹ́ fàyín halat bainahuma shajaratun aw jidarun aw hajara thumma laqiyahu fàlìsẹ́lì màlẹ́ àìsàn rawahu abu dawud fil adab báàbù rọ́jùl báàbù fi يفارق rajula ثم يلقاه قال في الآداب الشريعة إسناده جيد وفي حديث المسيء صلاته أو المسيء, المسيء صلاته أو حديث من لا يحسن صلاته إذن أنا أفاكم حديث أنا ألفني المسيء صلاته المسيء صلاته ثم عشق وصالح العصيمي wọ́n ní èyí tó dáa jù ní ẹ̀rọ pé hadithu sọ̀hábí alladhi la yuhsinu salatahu nílé tó dáa jù ní ẹ̀ so wọ́n sì mú ẹ̀rí wá lórí ẹ̀ tó jẹ́ kọ́ọ́nù nínú àpò àdìsálà kọ́lọ̀ kó bá rí sí wọn so mùsíù sọ́lá ìgbà tó kírun tán ó sálámà sánàbì ìgbà tí ànábì sọ pé èrìjì fàṣọ́lì fàyínnáká láǹtúsọ́lì ó lọ ó tún padà ó tún sálámà sí ànábì ṣèbọ́dà ànábì ló ti kúrò lẹ́ẹ̀kan tó ẹ̀rí náà wà lára ọ̀rọ̀ tí wọ́n lò wípé tí igi bá tún láàrin láàrin àbí ìgànná àbápàta tẹ́ bá tún lọ pàdé lódì kejì ẹ tún sálámà ara yín so eléyìí nínú àwọn àdáàbò tí àbí àwọn mọ̀sáyẹ̀ tó tàfárá jáde nínú tẹ̀sílẹ̀. bákan náà àwọn Yahudi àtàwọn Nasara tí wọ́n bá sálámà ṣe àádà wọn lóhùn àdìsí àwọn aisha tí ó wà ní sọ́yìn muslim tí a nàbí sọ́là sọ́là táwọn yahudi wa bá nàbí sọ ní asáàmù àléékà ya rasulallah láàyè rìdú nàbí dáadé ká ilẹ̀ alhálàkà wà lóòtù lè nàbí sọ́là sọ́là nǹkan tó ń gbà lérò náà ni ikú ni asáàmù ikú àrùn ìparun kó mọ jẹ́ tiẹ̀ ìyàwó aisha obìnrin rere lẹ́ẹ̀bí ọkọ rẹ̀ ó gbarata ó kó fún wọn àmẹ́bí pípé ní rífkàn ní àìṣà àìṣà tánà bí ògbọ́n nǹkan tí wọ́n rìn àríkọ́ jọ dátọ̀ alẹ́ yìí ó ti wá alẹ́ yìí mo ti sọ ọmọ alẹ́ gbogbo jẹ́wì náà àwọn yahudi àtàwọn sọ́lá àtàwọn kèfè dídán àmẹ́ta so bíbẹ̀rẹ̀ sálámọ̀ yìí sojúṣe tiwa látọ̀dọ̀ tiwa sí ọ̀dọ̀ tiwọn torí pé nọ́ọ̀sù wá nínú sọ́yìn muslim ánàbíní látẹ́bdà olè yahuda wà lànà sọ́ra bí sọ́lá ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sálámọ̀ pẹ̀lú àwọn yahudi àti nàṣọ́ra fáìdá làkítún ádàhùn ẹ bá pàdé kankan wọn lójú ọ̀nà fi tọ́ríkì fàtọ̀rúhù ìlà àbúyà yìí bí ọ̀nà bá yẹ̀wújí kan ń bọ̀ àbínà sọ́lá ń bọ̀ báyìí náà ń bọ̀ báyìí ọ̀nà yẹn tí ẹnìkan ò bá ṣe báyìí fẹ́ nìkan ẹnìkejì ní kọjá ànábì ní mọ́ sí bẹ́ẹ̀ fún lọ ó ní kó yẹ̀ fún ọ lójú ọ̀nà mọ́ gbádùn tẹ̀lé pé títí wàá fẹ̀ báyìí ó ti kèfèrí kan ń bọ̀ lọ́dọ̀ àbúgà àti wọ́n náà ń bọ̀ ní ọwọ́ ọrụ ọrún mọ́gànná tó agbájú tó àbúgà ara o ìtumọ̀ rẹ̀ kọ́ o o ọ̀nà yẹn fún aslan ọ̀nà yẹn dẹ̀ ní tí ẹnìkan ò bá ọ̀nà mímọ́ àbá ṣe pé ẹnìkan láti ṣe báyìí fún bẹ́ẹ̀ o ni kó fún ọ ìtumọ̀ <laughs> so ẹ mọ̀ lọ tú sí ike bóyá wọ́n ti ní ká pé wọ́n bá yọ pípa gan àbá ẹ mọ̀ fara ni wọ́n o torí pé tán bá ti fara ni yín ẹ mọ̀ fara ni wọ́n so eléyìí náà nínú àwọn mọ̀sáìlì tí ó jẹyọ lábẹ́ ọ̀rọ̀ yìí ni so wọ́n ní ìtumọ̀ ìtọ̀rúhùn ìlà àbúyákìhì òun náà ni pé látàtàná haúláhùn ánìtọ̀rí kìbọ́ ìkìrámọ́láhùn mọ́ yẹ̀ fún ọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tó fún pé o fi pọ́n wọn lé orí pé iná àrọ́mọ̀ lè mọ́ tá mọ́ tàrá mọ́tòhù fàlá àrọ́mọ̀ lè tọ́ bí fàájì rè lè kúdẹ̀rì èmi rí ò àwọn Yahudi àtàwọn nàṣọ́ra wọ́n ní wà láìsàlì máa náà ìdára kí tòmóhùn ìtọ̀rí wáàfù pàtọ́ yìí kú àléyìn wọ́n ní kí èsì wọ̀nyàn ní pé ẹ pàdé wọn lọ́nà ẹ wá ń tún lọ bá wọn ẹfẹ́ fún ọmọ ìjọ̀nà ẹ ọpa ni lẹ́yìn àádá àádá ńlá wọ́n ní ilé ìjìgbà tí èyàn bá ń fara ni wọ́n ni ọ so wakọ̀dìnú hínà and àdá home the girl sábà wọ́n sì kọ̀ fún wa kámọ́ fara ni wọ́n láì nídìí ọ̀rọ̀ yìí ibùdó àjà àrùsọ nínú àtúbárí mọ́mù kúrútùbí bàtí mò ń wo tẹ̀síìrì yáyà wáyìzá àhùyí tó ń bi tàhíyà tí ń fa yìí lásán náà náà mọ̀ sáyẹ̀ tí wọ́n kó wa mọ́mù tìlímìtì náà sọ àtàkùlà ìmọ̀mù kúrútùbí so àwọn náà sọ ọ̀rọ̀ èyí tó súnmọ́ ni pé ọ̀dọ̀ wọn náà ní Ibn Hajar ti ṣe náà kìlò rẹ̀ torí pé mọ́mù kúrútùbí ó ti wáyé ṣáájú kí nàjàdù tó wá sáyé bákan náà tí kèfèrí bá wá sálámù tó sọ pé àsàlámù àlékùm tó wí dáadáa tí ò sọ pé àsámù sọ pé àsàlámù àlékùm tó sọ báyẹn àlèdá lóhùn pé wà àlékùm ká sọ báyẹn a lóhùn pé wà àlékùm sàlám kò mọ̀ bẹ́ẹ̀ bákan náà ọ̀rọ̀ tí mo sọ yìí Sheikh Albani ni wọ́n sọ̀rọ̀ yìí wàláhù hazun nínú ìkúwà ọ̀rọ̀ náà dẹ̀ strong gan torí pé ńlá táwọn mú a ní pé àwọn tánàbì sọ pé wà á lékún kí ni wọ́n mú kí ni wọ́n fi kí ànàbì ṣe bí àsáàmù ni ẹ eh, definitely àwọn ilé ìwà wọn sọ pé àsàlámù àlékún wà àlékún sàlám ó ti yé nínú àwọn mọ̀sáìlì tó kún jáde lábẹ́ ni pé èèyàn wà ní àwùjọ àwùjọ kan wà yẹn fẹ́ sálámọ̀ tí wọ́n ń bẹ̀ mùsùlùmí wà ń bẹ̀ kèfèrí wà ń bẹ̀ èyí sọ pé asàlámù àríkùn náà ni ṣùgbọ́n àwọn tí wọ́n gbà lérò inú ẹ̀mí rẹ ni àwọn mùsùlùmí ó ti yé ó fẹ́ kọ lẹ́tà sí yàn ó jẹ́ kèfèrí ó ti yé ó sì gbọ́ lárúbá lárúbá náà ló fẹ́ kọ ló fẹ́ kọ lẹ́tà asàlámù aláàmúni tábàlì júdà asàlámù àlá mọ́ni tábà lùdà so gbogbo àwọn lẹ́tà táwọn ibi tọ́lá sálà ń kọ táwọn ọba kèsè rí láti ibi tọ́lá sálà bó ṣe bó ṣe bó ṣe kọ lẹ́tà mọ́ ó ti àsálàmù àlá mọ́ni tábà lùdà so eléyìí nínú àwọn ọ̀sáyìn èyí tí a fi parí rẹ̀ àsálàmù alàlùfáà sísálámọ̀ sí obìnrin yẹjúdù sálámà lànìsà alimahari àǹtí rẹ olùsálámọ̀ sáǹtí ẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ tó jẹ́ máháràmù fún wọn gbogbo àwọn obìnrin tó jẹ́ máháràmù fún wọn olùsálámọ̀ sí wọn àwọn náà olùsálámọ̀ sí ọ so àmọ̀ gẹ́rù hún náà gbọ́dọ̀ fi ẹ̀tọ̀ sí àwọn màhárìmù àwọn obìnrin tó lẹ́tọ̀ tó jẹ́ lẹ́tọ̀ rẹ̀ ọ̀yà ìzà aminat fitna tó bì hinna wà àlè hinna tí kò bá sí fìtínà tó yàn páyà fìtínà tí ò bá sí fìtínà kankan pé fìtínà lè tibẹ̀ yọ wọn ni gbàláyé wà kò sálámà sí wọn oníwàhádà yẹ pé eléyìí tún yàtọ̀ sí ìran obìnrin o wal ahwal àti àwọn condition àtàwọn ààyè àti mọ̀wádìí fàláìsà ṣàbá kalajus pé ọ̀dọ́mọbìnrin láńgbáláńgbá kò jọ arúgbó wàlá man dakhala baytahu fawajada fihi nisa fasallama alayhinna kaman marra bin nisa ẹ tó wà nílé rẹ̀ ní ti túrú ní ti tó ráwọ̀ ọmú wọ́n wá kí ìyàwó rẹ̀ tó sálámọ̀sọ̀ tó sì bọ́ ọ́nú yàrá rẹ̀ kò o lè fi wé ẹ̀tọ́ yẹ pé ó kàn pàdé obìnrin ní ojú títì báyìí ó ti yé tí fìtí náà ò bá sí òní sálámù ṣùgbọ́n àwọn apá kan náà àpapọ̀ yí pé kóhun mọ́ sálámù fìtí náà wà kò sí fìtí náà kóhun mọ́ sálámù tó o bá sálámù dé o lè dọ̀ ọlọ́hun tó náà bá ti ń pààrà pé fìtí náà lè ṣẹlẹ̀ pẹ̀lú voice títí ẹ̀ náà kó agbẹnu rẹ̀ dákẹ́ o ó ti yé so bọ̀dà àsìkò tá a wà yìí ó dàbí pé ti sínà ọkọ̀ báyìí lórí sínà ẹ́ àsìkò tó ní ìsìnà ẹ tó lọ ló háìdì ó ti yé so ìwẹ̀ ìtẹ̀ wọ́n fọ́n sálámọ̀ ẹnìkan nu yín mi mọ́ títí lọ́dún èlò kan báyìí ó lọ jìjẹ́ bí kan ń bẹ̀rẹ̀ ó lọ́mọ yẹn pé tó máa káláwọ̀ tó kò fi dáhùn ló ọmọbìnrin nínú máa káláwọ̀ tó kò fi dáhùn ló kí ni tó wáyé tó gbélé ìyé ni ṣé ṣé mọ̀ pé fọ́mọ yẹn gbọ́n òṣè dáhùn lóhùn fún sàlámọ́ tù dí nìyí ni kí ẹ̀sìn rẹ̀ ó lè bá lálàáfíà nírọ̀wọ́rọ̀sẹ̀ kó mọ̀ fara kẹ́sìn rẹ̀ wọ́n bá fara pa ni ó ní kò dá ló sàlámọ̀ ó rí oríire ní torí pé ibi já sálámù yẹn gan nǹkan míì tún ó tún lè wáyé àbí ẹni tó sálámù ọkùnrin sálámù sí ọ obìnrin dáhùn the next thing ẹjọ́ tí mo ní nọ́mbà yìí lọ́wọ́ ẹ̀wọ̀n gé a láti bo síbo akákan dá sálámù lásán tẹ́wọ̀n pé sálámù ìdáhùn rẹ̀ ó bí nọ́mbà nọ́mbà <laughs> ó tún lè fi nǹkan míì tó lọ́gbọ̀ pé kíkàlù túmọ̀ lọ rẹ̀ ọlọ́run ti bọ́ ọ rí ọkùnrin ọ̀rẹ́ rẹ̀ sálámọ̀ sí bọ́ ọ rí ṣùgbọ́n tó ní ọ̀dọ́ langbalangbo obìnrin yẹn dẹ̀ obìnrin míì voice ẹ̀ lásán ni kí ni mo pè é voice obìnrin míì ìtinátù ni kọ́lọ́n sọ ń bẹ̀ so kálukú ń sọ̀rọ̀ mọ́sùdánwò fún ìmọ́ni ó fèèdì bọ́ bá sùdánwò fún ìmọ́ni ó fèèdì o kò tí bọ́ sí ìsìdánwò fún mọ́ni ó fèèdì so mọ́wùlẹ̀ ìsìdánwò fún ìmọ́ni kankan mọ́ra dasọ́bó kúlóbà mọ́ra fi kọ́bà ìmọ́ni rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ kó o lè sọ̀ láyọ̀ àtàlàáfíà kọ́ mọ́ fara pa so eléyìí ni ṣókí àwọn mọ̀sáìlì tí ó jẹyọ látara kọ̀díyà sálámà tàbá tó fẹ́ kà á sí tàfẹ́ ní tàwa sọ̀rọ̀ dáadáa nínú àwọn tíra tó discuss ọ̀rọ̀ sálámà dáadáa adabu imufrod mọ́ bukari ká lọ kà á gbogbo ẹ̀ ló fi yé so bábùlì tìzánù ni o ọ̀rọ̀ tẹ̀sílímù ni o tàhíyà ni gbogbo ẹ̀ mọ́ bukari wọ́n ṣàlàyé ẹ̀ dáadáa extensively tàbá tó wọ́n fẹ́ gbádùn ẹ̀ dáadáa ṣẹ́ríwù adabu imufrod ti àfáà wa. Eh, fọ́dúláì sọ́mọ̀dù mùjálàdì méjì ni fọ́dúláì sọ́mọ̀dù fi tàwùdíhì adábìlì mufrad fọ́dúláì sọ́mọ̀dù fi tàwùdíhì adábìlì mufrad àfáwà fọ́dúlọ́ àwọn ni wọ́n kọ síra náà mùjálàdì méjì ni tó sì lára fẹ́ràn so tabaka asanfàní tó pọ̀ bákan náà tí baba Albani tàlíkì baba Albani lórí adábìlì mufrad ó ti yé àwọn tààlé kàtàlẹ́ àǹfààní bẹ̀rẹ̀ dáadáa nìyẹn bákan náà tàkìkì sheikh temiz zuhairi lórí adabu mufrod tàbá lọ yẹ̀ wò ó ti yé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn àákàdáadáa tí a enjoy yẹ ó ti yé lábẹ́ ìsìnzán kéèyàn tó sẹ́nu ọ̀nà kó fẹ́ wọlé kéèyàn ní mọ́ọ̀nù gbé à èmi ni èmi ni èmi ni wọ́ta ni eléyìí náà àwọn àdáàbò tí o bá ẹ̀kọ́ Islam mu ó dárúkọ rẹ ni ló ti yé tàbí kan fẹ́ wọlé sọ́dọ̀ àmì sọ́lá àtọ́lá ànábì ní mọ́ọ̀nù ní àná ó wá náà sọ pé àná àná kà àná hu yẹ kọ́ ò tí àná sọ pé èmi èmi èmi àbí èmi àbí ó ti débi tó mọ̀ pé èmi àbí wàhálà kàdà tó gba àwọn àfihàn kọ ó ti torí ìjọba àsìkò so ká má lọ wo adábìlì mú fraud àwọn olè adábìlì fraud mú lẹ́nu wa ká lọ kà á ló ti yé so àwọn táàbà ní hard copy ká download ẹ̀ ló ti yé kó mọ jẹ́mí bá bi mọ́lá yúdúrọ́kù júlùú la yúdúrọ́kù kúlùú subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu